láfiwé. sanyẹ̀rì gbé jáde o. Epsilon movie production eléyìí ga alágàjù o. aṣíwájú sanyẹ̀rì gbé jáde o. Mr Ibure o nínú sinimá titun aṣíwájú. sanyẹ̀rì gbé jáde o aṣíwájú ọkùn lálọ kẹyìn ojú lábọ àwòdìjẹ ń yẹ pé sanra aṣíwájú tó ń bẹ bọra pẹyàn ó fẹ mọ níjù oṣù pẹ bọra. ọ̀la ni. àbí wọ́n lọ aláṣẹ náà tó báyìí láì ṣe part one and two. Ah! monster mo dáràn. sọ́yẹ̀rì fa mr ibu sírìn nínú sinimá titun ìyàtọ̀. lọ fi síná. where's my phone? ojú pitú náà dáadáa this one can be my phone. problem tí mo ní pẹ̀lú yín ni pé ìmọ̀mọ̀ state tẹ̀ jẹ́. ọmọ aginjù ìparun ni mí. lórílẹ̀‐èdè wo. nínú igbó orúnmọlẹ̀ ni. Ah! igbó orúnmọlẹ̀ lẹ ti wá. na toro we dey talk make a knock on a wella mr ibu go crazy for this film no be small oh. He e follow sanyeri do kiti kiti kata kata plus including simply saka ọláìyá igwe Latif adedimeji Messi, ebosele roge osodioke Femi Adebayo, ìyábọ̀ oko muiwa adémọ́lá kamilu kọ̀ǹpó bọ́sẹ̀ akínọlá chai star bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ for this one tanda gidigba. no be say my package finish you go be like dangote without one don't go far. you no even resemble am. Hey, eh, i know i get rubber mark jango dey no get playing this thing. My fine man not like this no problem. yóò no fine. síwájú ẹ máa rẹ́rìn àrè tákìtì tẹ bára tẹ wò ó ta gbogbo wọn yọ bọ̀rọ̀ bọ̀rọ̀ Epsilon ṣe bẹ́ẹ̀. aṣíwájú ogbóngẹ yorùbá movie sanyẹri do am like never before adébáyọ̀ tìjani direct am pam see as e dey sell sẹlẹlẹ wẹrẹ na Epsilon movie production wey dey block three out suite ten army arena market bolade bus stop oshodi lagos dey market am ten ten pictures nigeria limited dey distribute am as aṣíwájú na hundred percent comedy e no get rival go buy your own sharp agbọ́n bí agbọ́n. kàn pẹ́ẹ́pẹ́. káàbọ̀ ẹ̀rù ẹ̀rù tèmi lèmi wá gbà o. ẹ̀rù wọ. Ah, owó tèmi ni. owó wo owó wo ah, ah. <laughs> ẹ̀gbọ́n àdìsá àwọn àdáyé pọ̀ àwa mẹ́ta la mọ̀ díẹ̀ ta ẹ bá mú sí àtẹ̀mí kò sí gbogbo owó tó ń san yẹn kò sí anybody tó ní ìpín bẹ́ẹ̀ èmi nìkan ni mo ní owó yẹn. Ah! ẹgbọ́n ẹgbọ́n àdìsá ẹgbọ́n ojú mi dáadáa ẹgbọ́n ojú mi èmi kúdà ìsinmi o wọn ń fọwọ́ bá mi sí o ẹ̀bọ́n dé bọ́ bá bá fún mi lówó fún mi lówó tèmi fún mi lówó tèmi fún mi lówó mi. kúdà ìsinmi ikú yẹn ò ní da ẹ sílẹ̀. ó da ẹja wo ẹja máa wo bóyá ikú ó dà mí sí àbí kò ní dá sí ẹ bá tán Tàn pẹ́ẹ́pẹ́. Tàn pẹ́ẹ́pẹ́. Ayé rẹ̀ ni ó jẹ tó jọ. Ọ̀jẹ̀ ìlúkọ ló ń dá bẹ́ẹ̀bì ẹ̀jẹ̀rẹ̀ ọ̀jẹ̀ fi lọ. Bí ó ṣe wọ, ṣé èmi mo ní kó o máa ra búrẹ́dì àti ẹ̀ńgájì ju ìṣèlè mú mi? Àròkù kù mi. Bàbí mi wò ó tètè jí o. Wá jẹ búrẹ́dì o, ọmọ ẹ̀ńgájì ju ti o. Àwọn kìnìún wa yóò gbà lọ́wọ́. o ṣé kó pé tèmi náà fún mi kàn gbé síbi ìkan ní jàre. àkókò ń ṣàtàkùn sọ̀rọ̀ ajáre. kí ló ṣe náà kí ló ṣe tó ń kárí mọ́lú. ṣé o rò pé o gbọ́dọ̀ wà lórí ibẹ̀ àlọ́gbọ̀n rẹ̀. béèrè ni béèrè la máa lò bí wọ́n ní o jẹ olóòjẹ ọfẹ́ para ẹ síbi là. kúdà ìsìn ṣé tí wọ́n tún wá gbé báyìí. ètò kù tiẹ̀ gbé èmi o ṣé ẹ̀ṣẹ̀ tá a ṣe àṣẹ ni tó bá ti wá ní kókó lọ jẹ́jú fún wa níbo ló rọ̀ fún wa lọ́ba ní ká yẹ bóyá máa wà nínú táwọn jóná báyìí ah, wọ́n èmi ò gbé o á rẹ̀ bẹ́tà fún ẹ kò tètè gbọ́ síbí káwọ̀ kìnìún kó tó wá lọ́ọ̀ṣì bẹ́ẹ̀ni mo jẹ lọ́wọ́. mi ní gbàǹkámù ṣé ẹjọ́ kọ́ lọ́dá fún ọ ìgbéra èdè mi ṣé èdè ò wá bẹ́tà tí ó afọwọ́ tukù lọ ẹnájì pọ̀ bí mo ṣe mú ẹnájì pọ̀ sí. òun ti máa ń fẹ́ kò lórí orí ẹ̀ tó káyọ̀ tó máa pa lọ sẹ́yìn tó ń ṣògbọ́n. bẹ́ẹ̀ tó ló ń wá sùn yìí kàdé ló sọ́ra ẹ̀rọ. Obìnrin wa pé Let's go. ọ̀gá èkejì eléyìí lọ ṣaláìsí mo sì ní kí wọ́n tẹra mọ́sẹ̀ wọn wọ́n bá kárí bọnú. èwo nìyẹn. èlé. E, ikú dá ìsí ni. ṣé ìyẹn lẹ wá kárí bọnú sí ẹni tó ti kú ti lọ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìkúlókò ẹ̀ mọ́ gbàdúrà kẹ́ ẹ̀ mọ́ bẹ lọ́wọ́ pé kọ́lọ́ jẹ́ kí ẹ lọ padà rí àwọn èèyàn yín àti tí ó lọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni o àti tí ó lọ ogún àti tí ó lọ mẹ́jọ ni ẹ ti gbọ́ ẹ̀yin tẹ́ ń ṣe yìí ìjọba ò fẹ́ gbọ́ o Any time from now ni controller general débi báyìí wọn fẹ́ gbọ́ pé torí pé nìkan kúnnu yín lẹ́yìn kan wà ń kárí bọnú o ṣé ti ṣe ẹyin lè nìní alele please stand up ṣé ẹ̀gbọ́n ni para yẹ padà sẹ́nu sẹ́yìn. so wàá tàn yín báyìí iṣẹ́ tí mo ti ní kẹ́ ẹ jára mọ́ látàárọ̀ ṣé ẹ ti rí pé ẹ ti sọ sẹ́yìn di dọ́bù báyìí níta ìbá ti fẹ́ parí kẹ́ ẹ padà sí ibi tẹ́ ẹ ti máa rest. ọ̀gbẹ́ni gbẹ́nu dákẹ́ jọ ṣé ọgọ́ mọ ìgbà tó kù fẹ́ tó máa lò láyé yìí kò lọ tẹ jẹ́jẹ́ o tọ́lá lágbára gan ṣe kí ni ó ń fọ ìyàkàtà ètí ẹ fún lọ́dún méje kọ́ ni. ọ̀gá méje kọ́ lọ́dún ẹ mẹ́jọ ni. ẹ̀rí kun wèrè tí máa sáré sí ẹ máa wá ẹni ẹ. ṣe gbọ́ sẹ́. no sọ pé life imprisonment ni tẹ́lẹ̀ yìí. yóò ti fi dóhùn ó sí náà. ìdí ìbòjú ẹ̀rí mi ni ọ̀wá ẹni mi lọ́sọ̀ọ́ díje ẹ̀rọ. bẹ́ẹ̀ bá máa dìbò olúgànbí là ń ké sí i yorùbá náà ló dẹ̀ tún sọ pé igi gogoro má gún mi lójú òkèrè láti ń wò ó làbákẹ́ jù wọ́n tèmi wò nínú ilé yẹn ọ̀rọ̀ etí kọjá à ń fúnyàn lágùn mu à ń fún lágbo jẹ́ ká gbọ́mọ yìí lọ sílé ìwòsàn jẹ́ ká gbé lọ sí hospital àṣàánú. o mọ̀ mí lánàá kó tó dé ni o mọ̀ pé ẹni tí ò níyà kò kí n dégbò ẹ̀yìn ó mọ̀ pé mi ò léèyàn ta ni mo fẹ́ lọ sábà mi ò lẹ́ni kankan. orí yẹn náà sọ òótọ́ ni mo ti ṣe bí wọ́n ní kò kí n burú títí kó má kó ẹnìkan mọ́ ni. ó dé ronú sí i ó yẹ kó gbọ́dọ̀ wà tá lè lọ bá fúnra lọ́wọ́. ó mà ṣe ó mà ti ṣí mi níyè ó dà pé eré abúrọ̀dà ọkọ mi kan wà ládùúgbò wa tó kó wọn mọ́ra gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ ó dà pé oníṣẹ́ ìjẹ́ lọ́wọ́ màá gbìyànjú àti lọ́bà mo yẹ kó mọ̀ pé mi ò ń tójú bọ́lé ara máa ń tì mí nítorí mi ìmọ̀ tí máa bá lẹ́nu ẹni náà torí ẹ̀ ni olóhùn adéjẹ ká báànù wọn pàdé olóhùn máa bá gbówó lójú wọn náà olóhùn máa bá tọ́jú ẹ wá olóhùn jọ jẹ́kẹ́ ni ràn wá lọ́wọ́. kí wọn náà understand mi mi ò ń tójú bọ́lé o ara máa ń tì mí láti lọ bèrè nǹkan lọ́wọ́ ọ̀nà torí mi mọ̀ tí màá bá lẹ́nu ẹni náà. ilé náà ẹ̀ ṣe bí ìrànlọ́wọ́ la bá dọ́dọ̀ wọn ó náà máa jẹ́ kó ràn wá lọ́wọ́ ẹ máa bójú rí wọn pàdé. kí ló ṣe dọ́kà? ó improve. mo ah, ò ṣe é. ohun kan tí mo sọ fún yín yẹn ó ní kẹ́ ti lọ gẹ́ẹ̀tì fún mi ó wà very important ọ̀rọ̀ owó yẹn màá gbìyànjú. so that ma lè ṣe àwọn necessary things in time. kò tó jẹ́ òun dókítà ẹ ṣe. báwo lè lọ rẹ ẹnu náà la ṣe máa ní kí lọ wá owó ìnáwó tún ti délé ìlú náà wà pé báyìí wọ́n ní wọ́n five hundred thousand. yé five hundred thousand kí la fẹ́ ṣe báyìí. ọ̀rẹ́ tí ń bá lóye mi rọ̀ ni mo pa ọ́ torí mi mọ̀ pọ̀ tí mo ṣe fọ́lọ́run tó wá dá gbogbo wa láìsí mi lágbàdá kí ló dé ṣé mi nìkan ni. Ah, mo lájọ tí mo fẹ́ gbà ní next week bóyá mo tiẹ̀ lè bẹ̀ wọ́n kàn tiẹ̀ sáré fún mi gan bí wọ́n lè owó náà pọ̀ làbákẹ́ kò ju fifty thousand lọ. ló nìyẹn fẹ́ràn ọdún five hundred. èmi náà ní thirty ah. mo ní thirty kí ló fẹ́ ṣe. Ah, ó jẹ́ eighty nínú nínú five hundred ah, kó tiẹ̀ tún máa gbàdúrà gan kó lóun jẹ́ kó fún mi ní o ṣòwò máa ń disappoint èèyàn ọgbà wọn alájẹsẹ́kù ìbò tó bá fún mi mo ṣèlérí pé mo máa kówó yẹn mo máa kó fún ẹ kó lóun dé kó bọ́ láàánú kó bá dáwọlé ọmọ yìí kó bá mú lára dá kó lóun dé ṣíjú àánú wò kó jẹ́ ká rówó balance tó kù pẹ̀lẹ́. tí mo ti fún mi máa fún ẹ tí mo ti sọ fún mi máa bá a fún mi. yà yà mo ń bọ̀. ẹ̀yin náà ni mo wá rí sí. mo ń bọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ ń pé ẹ̀sà ẹ̀sà látẹ̀kọ́ mo dẹ̀ expect pé kẹ̀tì sọ̀rọ̀ torí ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀ ló ṣe lákàlàkà lọ bá alábẹ́. mo fẹ́ sọ mo fẹ́ sọ lẹ́yìn sọ talk ẹ sọ ẹ sọ ká mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ. Ah. ìrànlọ́wọ́ náà ni mo bá wá sọ́dọ̀ yín sá ọkọ mi wà lára àwọn boys tẹ máa ń kó káàkiri tẹ mú gẹ́gẹ́ bí àbúrò àbúrò àwọn ọmọ tí mo mú bí àbúrò tí wọ́n ń bá mi ṣiṣẹ́ ẹ̀ ń gbàdí ìṣe ọmọ ìyá mi. bẹ́ẹ̀ ni bí àbúrò ọmọ ọmọ ọmọ wa síkì ó dẹ̀ nídìí eh, help ní hospital ni. ọmọ yẹn sick kí ló ń ṣe. ọmọ ní kidney problem. ìyá kidney problem. ah yes serious dey o. Hey, kidney problem. Wọ́n ní ìdòwò nìyẹn o. Bí èlò náà sọ pé wọ́n five hundred thousand kí condition tó worst nù. five hundred thousand. Under a week. ìwé ìkíná ọ̀dẹ̀ náà fún wa sá. Èló lẹ ti rí mọ̀ ẹ́? Mo rí ìgbà tí mo ṣàtà gbọ̀n tí mo ní mo rí bíi thirty thousand. Wọ́n? Bẹ́ẹ̀ni. Thirty. Thirty. Ní five hundred kò sí nǹkan kan mọ́. ọ̀dà tàǹtì ní five hundred ìyẹn náà dà ẹ ẹ mọ nǹkan tá a máa ṣe torí ojú ló ń rojú ṣàánú a gbọ́dọ̀ sọ pé torí àbúrò mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé kò sí lára pé ká dẹ̀ máa ṣe àánú kò dẹ̀ sí nǹkan tó máa ṣọmọ yẹn lágbára Ọlọ́run no ẹ jókòó à nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ five hundred yẹn a máa wà á pé. bẹ́ẹ̀ ni fọwọ́ yín bó pọ̀ ọmọ sí lágbára náà. àmì àyà kò sí nǹkan tó máa ṣe é kí la fúnra wa fún kí la fúnra wa fún tàbá tún lè ranra wa lọ́wọ́. àwọn tó kàn wá ṣẹlẹ̀ ni pé máàcì kọ́ la yìí. bẹ́ẹ̀. ah máàcì ó yí dà wẹ́ẹ́ eh, tó bá di end of June uh, uh, March April May June end of June ẹ eh, wá rí mi kó tó kó bá kú máa kú bí a week kẹtì máa pè mí five hundred yẹn á pé àmọ́ kò fún yín wọ́n á lọ ṣe wo nǹkan tó bá wàá ṣe ààrẹ adẹ́yà adẹ́ máa jí pépé padà á máa ṣe bó ṣe. mi mi nínà sábúyà ẹ̀ gbọ́ dáadáa ni ó ní a week kí condition ẹ tó worse ní ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹjọ́. mi ò ní mi ò fún yín o mo ní kẹ́ fún mi lóṣù mẹ́ta ah! kí n fi wà pọ̀ máàcì làwà tó bá dé the end of June máa fún yín Yorùbá dé láṣejù gan o kò lóòrùn fún mi ò sí ń bẹ̀ o. mi kọ dókítà nẹjọ ẹni fọwọ́ yín gbòkú ọmọ sísá. àmì ẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. tó bá di end of June kẹrin mi tó bá kè week kẹ pé mi kẹ rán mi létí so that màá màá lè fún yín ní five hundred yẹn. five thousand. ẹ láṣejù ṣé ó dáa ká tún máa pariwo mọ́ yín pé kẹ́ get out hmm? ṣé tí bá sọ ọ́ sì pé get out wọn ní sọ pé máa àdìsá yìí ó burú ó tún pariwo mọ́ ìyàwó àbúrò ẹ̀ gẹ́gẹ́ bí ṣe sọ pé àbúrò mi ni ó dẹ̀ go ẹ̀ go. sabala kẹ̀ǹkẹ̀ owó sabala kẹ̀ǹkẹ̀ sabala kẹ̀ǹkẹ̀ owó sabala kẹ̀ǹkẹ̀. Chikamaja, chikamaja, aye aye agele ngaraja Chikamaja, chikamaja, agade agade agade. wà dáadáa ṣe mọ̀ pé a gbìyànjú gbogbo agbára wa. <laughs> Eh, ara ẹ̀ ti yá ó ti wà òkè àbí a lè máa mú lọ lé. Eh, ó ti wà òkè ṣùgbọ́n we try our best. Eh, dókítà má fi mi sínú òkùnkùn kí ni nǹkan gan tó ṣẹlẹ̀ ọmọ mi ń kọ́ ẹ jẹ́ kí n lọ. ẹyẹ yín madam mo bìlí pò máa yẹ yín. kò yé mi náà ah, ẹ sọ̀rọ̀ ọmọ ń kọ́. wo àdáwọ̀ náà mò ń tẹ́lá sọ fún mi. Ah, ẹ ṣe kí ni dókítà dókítà òkú mẹ́ta ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ràn gan. bẹ́ẹ̀ ni sá. wọ́n tá kí n sọmọ ìyá. mo mọ̀ sá. àwọn tí mo fẹ́ mọ̀ bí ẹ̀bí má ṣe ń bí ẹni kó máa dá mi lọ ó ti yẹ ìyẹn ló lè jẹ́ kí situation ti ń bẹ́lẹ̀ kó kí wà láàbẹ̀ wọn pọ̀ ó wà wíwáyé pé Kúdàísí ti kú. mo gbọ́ sà. o gbọ́ ni àbò wà wíwáyé pé Kúdàísí kú. ẹ ó ti kú sà. beautiful. ìwọ ló head supervisory unit ní ọjọ́ tí Kúdàísí kú. bẹ́ẹ̀ ni sà. ìwọ ló jẹ́ ọ̀gá níjọ́ yẹn nínú ọgbà yìí. bẹ́ẹ̀ ni sà. ìwọ ló supervise oúnjẹ tí wọ́n jẹ ní ọ̀sán ọjọ́ yẹn àbí bẹ́ẹ̀ kọ́. Eh, lóòótọ́ ni sà but eh, oúnjẹ tí Kúdàísì jẹ́ ń jọ yẹn ikú ẹ̀ jẹ́ kàyéfì fún mi sà because bread. ìwọ ló supervise oúnjẹ tí wọ́n jẹ ń jọ yẹn. bẹ́ẹ̀ ni sà mm-hmm. but oúnjẹ tí Kúdàísì jẹ bread kékeré ni ó dẹ̀ mu energy boost díẹ̀ because mo já energy boost yẹn èmi gan ti fẹ́ mú dédajì torí pé kò sí àkàrà ń bi bread yẹn ni ò jẹ́ ń jẹ púpọ̀. dúdúdúdú ó mu energy energy boost àbí ó complete pòun rẹ̀ láti inú ni sà. so ẹ wá gbé lọ sí clinic. rárá sà ó ní ló mọ̀ lára ni sà. doctor recommend ẹ fún ìwọ ló wá arrange ẹ fún àbí. mo ní kí n help ẹ ní sà ó yíwọ ní sà ó ní ló máa ń lò tó bá tó ń bá ti weak ní sà. officer Taju. Ye yes sir. I am pleased to inform you that the federal government has set up a very high-powered commission of inquiry to look into the circumstances that led to the death of Kudaisi. Sure. And ìwọ wanted the major suspect to one letter to tí wọ́n kọ ránṣẹ́ so máa prepare láti máa lọ sí Abuja anytime from now. Uh, sir am I help mi dẹ́lẹ̀ ni sir. Biba, báwo. bí bàbá ni no office mú yín nínú ọ́fíìsì sir mi nílé dá a rò ní ọ̀hún yẹn sir Am I jẹ́ kí mi lọ sir no mi lè ẹ̀pẹ̀ torí pé wọ́n fẹ́mi náà ń query ẹ̀ so èmi ń lè mi á ṣàlàyé wẹ̀ tẹ̀ wà ń bíṣẹ́ ńjọ́ yẹn mo lè mọ̀ pé wọ́n lo head supervisory unit so tèmi ní kí n ṣàlàyé ẹ̀yìn tẹ̀ wà ń bíṣẹ́ torí mo ní ọ̀fù ńjọ́ yẹn so ikú kúdà yìí sí ọ̀rùn ẹ̀ ló wà for now ẹni tẹ́mi sáfẹ́ advice ẹni pé kó máa lọ gbàdúrà o ibi tó bá dẹ̀mọ̀ tó lè torí bọ̀ kó lọ torí bọ̀ because tí ajẹ́ yẹn bá sí mi ẹ lórí táàmù ẹ̀ tó kù wàá bá parí ẹ̀ kí wọ́n gan tó wá fèsì pé olówó nu ikú tó pa kúdà yìí sí ó ti da báyìí sá ìgbà tó ti jẹ́ pé náà lọ rojọ́ sá ẹ sọ ti tèmi mọ̀ sá ẹ jọ sá àbújá ní tó fi mú ẹ̀yìn ọ̀gá tẹ́lọ ó ma lè díẹ̀. sọ ni mo ti ẹ yàtọ̀ sí tèmi. wọ́n á tèmi wọ́n á tèmi mi ò sì ní tìjọ ti ara mi bọ̀ báyìí bẹ́ẹ̀ sì ni oògùn ráyèráyè lásán ni ẹ̀gbọ́n àdìsá pé oògùn ìfún mi o ọ̀rọ̀ mi wá dàbí tmt díẹ̀ ọ̀bá tó èso àìfẹ́ rí kankan rárá ni mo ti torí owó kékeré mo bójá lára mi jẹ́ ọjọ́ ọ̀la kìtì ẹ̀ ni ṣé tíjọba bá lọ gbé wádìí dìde tí wọ́n lọ mọ̀ pé èmi làìdá ti ń gbénú ọmọ ènìyàn àìfàìmọ̀ níta àárò ìkọlá mọ̀mọ́ rí kọ́mọ lọ jẹ́ pé kú ní ọgbẹ̀yìn ọ̀rọ̀ mi ẹ́ mo tàka òsì dànù ntí ẹni kúkú kan bí òsè yíyẹ àmọ́ ntí mo ṣe ọ̀dà ah, kọ́lọ́mọ́jẹ yìí ìjọba ó sì débi pé wọ́n ó ṣèwádìí ọ̀rọ̀ yìí ni o hmm, kékuru ọmọ lọ tẹ̀yìn ní fàǹfà bí bẹ́ẹ̀ kọ́ ṣẹ́dá mi ò tiẹ̀ ní jẹ́ wọ́n rántí wọn ò ní rántí ọ̀rọ̀ mi ò dọ̀fọ̀ ẹ̀fẹ̀kẹ́ ni mú ní ọ̀gbẹ́kùn òdì sùn mú ní ọ̀gbẹ́kùn òdì sùn. ah ọkọ mi mo dúpẹ́ nígbà tí mo tó rọmọ tó gbé mọ́tò lè tó ń já oúnjẹ lẹ́mu ní ìtẹ́ kó wá fún mi ètú ìtàn èwo ló tún wá tó ń kó wá yìí. mami ẹ ti rí nǹkan kan ṣe rí ìgbà rere ti dé nìyẹn ó dẹ̀ yẹ jẹun ọmọ ah, mami ẹ̀yin náà rí ẹ̀yin lẹ jókòó yìí nígbà tí ò tí ì sí ẹ ń bá mi fara dà iye tí bá fún yín náà ni bí mi ò fún yín máa tẹ́yìn lọ́rùn ẹ̀hẹ̀n owó ti wá dé báyìí ó yẹ kẹ́ ẹ gbádùn léè tí mo mọ̀ pé ẹ máa jẹun ọmọ pẹ́ torí bó bá ṣe ń dé báyìí bó bá ṣe ń wọ́ dọ́wọ́ mi báyìí. ẹ sórí ọkọ mi sórí tọ́níìkì tó tiẹ̀ ní ṣeun tọ́níìkì máa ń lápọ̀ kí n má ti mú ni n ó sùn ní gbanaku. ó dáfara mo mọ̀ pé ó máa bá yín lára mu ṣé wàá rí oúnjẹ wọn tá à ń sọ yìí ó tún wá kó kọ́ ẹ jẹ́ ká ló tán mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí. irọ́. Ah! ìyá mi o. ọ̀yà <laughs> ọkọ mi <laughs> bàbá mi. èmi àmọ̀ pé bí ó ṣe rí nu ọ̀gá ló mú mi jáde àwa lé e. a lọ sílé ìyá ọ̀gá a sì ti gbalé ọ̀gá wa wọ́n bá di aago mẹ́sàn-án lálẹ́ ìwà pàdé mi ní ẹ̀yìn géètì lọ ló ti gbọ́. mami ẹ wo ọkọ yìí rárá mọ èmi ọkọ mi. ẹ̀yin lẹni mọ́tò yìí. èmi ń bọ́ délé. bẹ́ẹ̀ ni ọlọ́run àfìgbà tí mo pàpà jẹ wọn mọ àti wọn jẹ wọn mọ láyé mi ọkọ mi ò ní sí mi ọwọ́ rẹ ọmọ ga ni ò ní lọlẹ̀ láéláé à ò ṣe o. kọ́kọ́rọ́ mọ́tò yìí. ẹ̀yin lẹ ní mọ́tò yìí. ọkọ mi. ibikíbi tó bá wù tẹ́ bá fẹ́ lọ ọkùnrin yìí wá mi bọ́ ń tiẹ̀ dírẹ́bà tó máa wà yín káàkiri. àfa. irọ́ kò ń ṣe àfa. ẹ ah, bá mi kankan o àfa kẹ. olóko máa ń ṣe rẹ̀ bí arúgbó àdìgún ìbàdàn lórúkọ ẹ̀. Ah, àdìgún òlú mi àjẹ eh, pé kódà ojú ọwọ́ náà ló tún bọ́ sí. anyway àdébá ti fẹ́ lọ ṣáàpì ẹ̀fọ́ bàbá mi dúpẹ́ o ò ní ṣírí o ọwọ́ ayé ò ní tẹ̀ o gbogbo tó bá ń dé báyìí rere jẹ́ ìwọ́n ọmọ ìgbẹ́ ẹ̀yà ìbàdàn owó tí wọ́n ní wọ́n ní dẹ́rẹ́bà mi. dáfíò lọ́ra wà mí o. Chukamaja, chukamaja, akande, akande, akande, akande, akwe kanuku. Mo ti ẹ̀ mọ bí mo ti fẹ́. These are our people from the Directorate of uh, Security Services, Abuja. Uh, you are welcome, sir. Yes, sir. Okay. Eh, eh, eh, eh ṣe jẹ́ kí n pe junior officer kó bá wọn get drinks, sir. No, nǹkan tí ẹ bá wò jẹ mọ́ drinks, nǹkan bá wà nǹkan kíákíá ni. Um, ṣé o rántí ọ̀rọ̀ tèmi pẹ̀lú ẹ̀ sọ níjẹta? Ah, sir, ọ̀rọ̀ tá a sọ níjẹta pọ̀, sir. Ọ̀rọ̀ ń pa ti ikú Kúdáìsí. Yes, sir. Iná torí ẹ̀ wà. My gentleman. Yes, sir ẹni tẹ́ torí ẹ̀wà rẹ o ọ̀fíìsà Tájù nìyẹn. ok the prime suspect abi uh, ọ̀fíìsà Tájù ẹjọ́ ẹ kàn láti cooperate pẹ̀lú wa to avoid embarrassment. ọ̀gá mi sọmọ tó rùt láti lẹ̀ ọ̀gá ẹ jẹ́ kó yé wọn pé ṣé mo rùt sí rí sà mo máa ń cooperate sà. that's good that's good <clears throat> ẹ kàn máa ní láti ṣe nǹkan kan fáwa ṣé ti yé yín ẹ fún wa lọ́wọ́ yín. Uh, ah, ọ̀gá wọ́n ní kọ́ ọ̀nà wọ́lẹ̀ vancouver àbújá náà lẹ́yìn náà sọ pé ẹ̀yin náà lọ sa ẹ ṣe jẹ́ kí àwa méjèèjì jọ rìn pọ̀ mú mú mi lọ́ba yìí. èmi ń lọ wọn á bá yín èmi á wá yà ni tèmi yàtọ̀ sí tiẹ̀. Ah, ẹ jẹ́ private. excuse me sir ẹ jọ ẹ try láti cooperate ṣó ti tó bá fi kíní ìsinmi lọ ẹ̀sìn ni láti bí ẹ jẹ́ kí n ṣẹ̀sìn ẹ sọ fún wọn pé màá cooperate màá tẹ̀lé wọn. are you sure? yes sir yes sir. okay. ẹ ẹ one more thing sir. ṣé ṣé ṣé kò ní àfẹ́ káyà ẹ ọ̀sẹ̀ àwọn tẹ̀lé wọn tẹ̀lé. ìyàwó mi ṣé lóòótọ́ ni ọmọ mi jù wọ́n ti kú ni. bó ṣe rí ni mo ṣe sọ fún ẹ bó ṣe rí ni. Ah, ó dé lọ bá àdìsá ẹgbẹ́ àdìsá mò ń sọ o. ṣé má máa parọ́ ni mo lọ bá a ó ní ní monster kí n padà wá. Ah, ayé ìbá le o àṣẹ ah, tá a gbójú okùnlé kò jẹ ní àgbà. ọ̀làbàkẹ́ àsìkò ti tó báyìí láti jẹ́ kó o mọ bí ṣúṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ màá jẹ́ kó o mọ ìdí pàtàkì tí mo fi wá di ẹni tó ń fi aṣọ pépé rògbò ọba. ẹ pẹ̀lẹ́ ya jù wọ́n ẹ̀mí náà sì lé tẹ́lẹ̀ ni nígbà mo dé wọ́n ṣàlàyé fún mi ẹ pẹ̀lẹ́ àní irú ẹ̀ mọ́. ẹ ṣé mo dúpẹ́ àní fi irú ẹ̀gbà ẹ ṣé mo dúpẹ́. ẹ mo rí lálejò ni ẹ má padà yọjú sí i. ẹ ṣé o ẹ ṣé o. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ mi fẹ́ kó rọ rárá pẹ̀lẹ́ mo fẹ́ kó mú mọ́ra gan-an ni pẹ̀lẹ́ ah, ṣé òde tí wàá fi tó dáàdì jù wọ́n létí báyìí. mo sọ fún un àmọ́ bara jẹ́ gan-an ó dùn kò sí bí wọ́n ṣe ní bara kò ń ṣèròyìn tó dáa. Ah, ó mọ̀ pé ìbànújẹ́ ni kí má jì sí tójú òbí ẹ̀ kó tójú òbí ẹ̀ kú lọ́dọ̀ ni kán bara jẹ́ o èmi dẹ̀ wá gbàládùra o mo sọ fọlọ́n pé ìwọ ọlọ́run tó yọ Jésù fún nínú kànga ó máa mú bàbá jù wọn náà wá padà sípò wọn wọ́n máa fẹsẹ̀ ara wọn jáde máa bá wa bìtà wà yìí lágbára ọlọ́run ọ̀rẹ́ mi jọ máa ro máa ro mi fẹ́ kó ro ọmọ pé ronú kò kí ń ṣe nǹkan tó da ságọ́ ara máa ro ọ̀rẹ́ mi jọ máa dúró tiẹ̀. bàbá gbogbo àwọn oògùn tó ní kí bá yín rà pátápátá náà ni kò ti bá yín rà ẹ dára yá torí ọlọ́run ẹ jọ. ṣé mo dúpẹ́ o ọlọ́run tọ́jú wọ náà ṣé o. yóò sì rúdúrú ọkọ rẹ. ẹ mo lọ bẹ̀ ní ìjẹta àlàáfíà dẹ̀ ló ń gbọ́ ní kíkí dáadáa. Ah, àlàáfíà lẹ́gbẹ̀rún ẹ̀wọ̀n ọjọ́ lè ọlọ́run ọba ọmọ jẹ́ kọ́rọ̀ ṣùgbọ́n mi kọ́ já okùn ẹ̀mí mi pàtì bí ẹni ó dúró ọ̀ràn kọ́lọ́wọ́ má jẹ́ o. lágbára ọgbọ́n ọ̀hún ní pẹ́ fílẹ̀ fúnra rẹ̀ ló máa fẹ́ sáré bàbá yìí hmm, paríparí. Hmm, ń bo wí bẹ́ẹ̀ ń bo wí bẹ́ẹ̀ wọ́n fọkàn sí. ẹ̀yà dára yá o ẹ̀yà dára yá o. Hmm. Ọbákẹ́. Yes sir. Ah, eh, mo rántí pé eh, end of June ni wọ́n pè náà kò tí ì pé àbí. Bẹ́ẹ̀ni sà. Àbí kàlẹ́ndà wa yàtọ̀ ni. Ẹ eh, ọkọ mi ló ràn mí sí i. So wọ́n ní owó kan wà láàrin èèyàn àtàwọn pé kí n bá wọn gba ṣíà yẹn pé kẹ́ fún mi ní ṣíà àti táwọn. Ó ní owó wà láàrin èmi àti òun. Ah, ṣé kí wọ́n mú gómbi kò lè sáàyè àti mu gbó dàbí mu nǹkan líle tábà ní pé bóyá orí ẹ̀ ò pé mọ́ kó tó lè sọ pé owó kan wà láàrin èmi àti òun. nǹkan tó sọ nìyẹn ó ní owó kan da ìpọ̀ kò yé mi. mi ò mọ̀ ń pa owó tó ń sọ yẹn. oh yes yes yes I mean nígbà tó rí ẹ̀ ò dàrú. àdìsá àdìsá orí pé mi fi mr sí àdìsá ta ń pẹ́pẹ́ àbí wọ̀kọ́ àbọ̀rúkọ ẹ̀kọ́ nìyẹn wo irọ́ ló pa o ẹ̀tọ́ ọkọ mi tó wà lọ́wọ́ ẹ by fire by thunder wàá filẹ̀ tó bá yẹ kó ti ṣe fáwọn èèyàn kan tọkọ mi ló máa fi stop ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ìwọ àgbàyà burúkú yìí wọ́n ti sọ bẹ́ẹ̀ náà ìkà ìkà fún mi ní ẹ̀tọ́ ọkọ mi fún mi ó ti dán kí ni. Àbákẹ́ ó bá mi lóye ó dẹ̀ pè mí lórúkọ. àti kí tún ni o. <laughs> ṣé orí èmi mọ̀ èmi mọ̀ pé ò ní èpò lójú tẹ́lẹ̀ kó kàn pretend mi ṣé wàá rí ibi tá dé mo dá ẹ lójú. Babakẹ́ ṣe fẹ́ gbọ́ pé lóòótọ́ ni owó ọ̀rọ̀ owó wà láàrin èmi àtọkọ ẹ̀ bẹ́tà jẹ́ pé mi ní ti kàlùkàlù kọ́ bọ̀ kọ́ bọ̀ kò ní gbà bẹ́ẹ̀. irọ́ ló pa irọ́ ló pa ah wo ó dà gbé wọlé ló ń bẹ ẹ̀tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ adìyẹ ti bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wo wàá dàmọ̀ ó máa dàmọ̀ ipò àgbàyà burúkú ìkà ó lè ó lè. ìkà àgbàyà ó wàá sọ ni bó o gbèsè tó jẹ ó máa sọ ni ó máa sọ ni ó ti mọ ọkọ ó máa gbà. Oh, mi àpótá gírí ẹkùn sátán wẹ́wẹ́. <laughs> èmi dààmú dààmú mo dààmú ẹni lé wọn tó ń dààmú àlejò ìyá. Yeah. kò ti pa ẹ̀ ti pa ṣe ń tẹ́ ń ṣe yí dá ò ti pa ẹ̀ ti mọ́lẹ̀. ẹ ní ìṣẹ́jú mẹ́wàá lọ iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ tẹ̀yìn náà. ẹ ṣe kò sí wàhálà sá ẹ gbọ́n. ìwọ tún mi ṣé kò ṣùwà wù mí kẹta láì ṣe ọmọ ìyá mi ọmọ ìyá mi gan ò ní ṣe ju bó ṣe ń ṣe lọ. ẹ wo ẹ fi gbogbo ìyẹn lẹ Ọlọ́run lọlọpẹ ẹ wo ẹ̀yin mo wá rí o ọ wà láti wá o. bẹ́ẹ̀ ni ẹ wo igi dálóko ó o ó pèrò ọ̀nà ẹ wo ikú ti ṣèkà ó ti mẹ́ tó súnmọ́ yín pẹ́kípẹ́kí lọ. Dèjì bàbí ti kú ìrìnwó ọ̀jọ̀nà kú sùn bí òkè. kọ̀kọ́ mẹ́rin ló máa kú. bẹ́ẹ̀ ni ẹ wo ìyá

máa jó síbi tó wù ọ́ <laughs> ọmọ mọ́mì máa jó síbi tó wù ọ́ ìgbà tó yáwó lọ́wọ́ bàbá ẹnìkan lónìí máa ń jó síbi tó wù. <laughs> àtòrí ẹ ṣàfọ ni kí ló dé. o ò lè pè yẹn kì í ọmọ kan yẹn máa dárò rẹ nọdọ ni yẹn máa dọ nọdọ ni ẹ ìdùnnú tí màmí bá jáde sọ gbọ. ok owó àbí sígbó mi gbàgbé pẹ̀lẹ́ mo rò pé o rà láti o tẹ̀ ṣe pè mí ni o ti send five hundred thousand yẹn náà. kéèmẹ nọ́nọ́nọ́ mi ò yẹ o mo dá àṣẹ ni yes. 那欺负妈。 wà ní dáfúyà máa jẹ tí o bá béèrè nǹkan tó fẹ́ mọ̀ kò ní dáfúyà ẹ tí o bá nǹkan tí o béèrè nǹkan tó fẹ́ jẹ ẹ sọ pé ṣetán láti ṣàyè fún ẹ jọ ẹ one bàbá nǹkan kékeré mo fẹ́ kẹ́ ṣe fún latest bẹ̀rẹ̀ yẹn ju àgàn kí n máa kọ́ máa fi ṣeré kí n máa fi wọ̀ ọ́kọ́ ìyẹn ni mo fẹ́ bàbá. consider it done. ọ̀la bàbàràgbà bàbà wà. bàbá ṣé gbàgbé nǹkan tó bá yín sọ last week ṣá. tí n mo gbàgbé nǹkan tó sọ fún mi irọ́ ni mo ah bàbá àgbà yìí. bàbá àgbàlagbà oyè ta pẹpẹ tí ń ta báyìí lé táyà tọmọ bàbá báwo ni má ta tèmi. bàbá o bàbá àgbàlagbà ẹ ṣáà mọ nǹkan tẹ̀mí fẹ́ lọ́dọ̀ yìí. òrèké gbàgbé rẹ ọ̀tọ̀ láyé tiẹ̀ lọ́wọ́ àgbà kí bàbá lè mọ̀ pé àwọn sì tún àwọn sì keep on remaining for us. ìwé àkíríkò tàbí bàbà. gbòòsà gbòòsà gbòòsà. bàbá kò sókè ìdòbò rí bàbá yóò rí ọ tọrùn mọ rí ọ. tàbàtàbà sókè ìdòbò rí òpètè ní gbàgbé ọlá. era. Um, Hello. Dear, dear, dear. Yeah. Ẹ jọ̀ọ́ mo fẹ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan kẹ́ máa lọ ṣé mo sì gbẹdọ mọ pé mò ń kánjú náà mo sọ fún ẹ pé mò ń kánjú lọ́bì kan kí n tó jáde sí náà mo mọ kò ní pẹ́ rárá kò ní pẹ́. ẹ wo àwọn ọ̀rọ̀ kan ló ń gbé mi inú láti bẹnujọ́ mẹ́ta yìí ẹ wo aráalé ẹni ló máa mọ̀ lámòde wèrè láláta máa pè é. kí ni problem ẹ kí ni nǹkan náà tí aráalé mọ̀ lámòde tààràtà mọ̀ ní wèrè speak straight or i go nǹkan tí mò ń try àti sọ ni pé ọ̀rọ̀ ọ̀rẹ́ yín Mr. Ṣùbọ́mi tó wà lẹ́wọ̀n ẹ̀ ni mò sọ ẹ wo látìgbà tó ń ti wà lẹ́wọ̀n ẹ yọjú sí wọn rárá a wípé ìyàwó àtàwọn ọmọ wọn kú síbẹ̀síbẹ̀ náà ẹ yọjú sí wọn ẹ wo kí wọ́n lọ jẹ́ pé ìsọlẹ́nu lẹ̀ ń wá fúnra yín o. How is that any of your concern? kí ni nǹkan tó kàn ẹ́ bẹ́ẹ̀? ta ló fẹ́ sọ ẹ lẹ́nu kí ni tiẹ̀ ń bẹ̀ ibi tó bá fi ẹlẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ibẹ̀ ló ń ṣọ́ ṣadé kí ni tiẹ̀. ó rà mí ó dẹ̀ kàn mí nítorí pé ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì ni àwọn aláàdá wọn máa sọ̀sọ́ kù sọ ni. torí pé ó jẹ́ ọ̀rẹ́ mi kí ló tó ràn ṣọgbà ẹ̀ wáì wáì tó ṣọgbà ẹ̀ ó ti sọ̀kan tó bá wù ìwọ̀fà lẹ́nu ibi tó bá wọ ẹlẹ́nu ló lè ràn ọ̀nà ìwọ gbọ́n nǹkan táwọn èèyàn máa ń sọ pé ẹlẹ́nu á máa mí lásán yẹ kó máa mí ẹnu wọn nà ó àwọn náà lẹ́nu ọjọ́ kan sọ̀rọ̀ tó bá wù wọ́n wait wait wait wait kí ló dé tó yẹ pé ẹ business oní business ló mind bí tá a fi ẹṣọ nù lé tó yẹ kó mind kí ló yẹ tó monitor ẹ kó jẹ ẹ region tiẹ tó jẹ tó jẹ president bẹ kó dẹ máa ṣọ kí ni tiẹ mẹ girl mo ń jáde lọ. kẹ́mi mind business ṣe business mi náà lè tó bá yà sí pé sọ pé ìyàwó ilé náà ló ṣe kinní kan kò ṣe kinní kan tó. Ah, ah, irú wàhálà wo lélẹ̀ iná bẹ́ẹ̀ ni màmá bá sọ ó máa ran orí mọ́lẹ̀ bíi fáàn níbo ni. Ah! ẹ kú déédéé wòye o ẹ̀yin èèyàn wa ìròyìn ọjọ́ kan rí ìmọ̀mọ́ wa láti ìkànnì àjọni wa adémọ́lá adéníyì lórúkọ tèmi ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà ìjọba orílẹ̀-èdè yìí ti jẹ́jẹ́ ìrànwọ́ àti àtìlẹ́yìn fún àwọn àgbẹ̀ ilẹ̀ wa àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí ti dóòlà ẹ̀mí àwọn ọmọ Chibok díẹ̀ gómìnà ìpínlẹ̀ yìí ti tú àwọn ẹlẹ́wọ̀n mẹ́ta sílẹ̀ orúkọ àwọn náà ni Ṣùbọ́mi Ògúndèjì. Bùkọ́lá ògùn. Ah! olúwa ọba ṣe o olúwa ṣe olúwa ṣe olúwa ṣe. tó ń pọ̀pọ̀ sísun ah! olúwa ṣe olúwa ṣe olúwa ṣe. Eh! Eh! ọmọ mi sàṣùbọ̀ mi ọ̀rẹ́ dáadé. tó wà lẹ́wọ̀n láti iye ọdún yìí wọ́n ti tú wọn sílẹ̀. Ah! olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olóhùn mà ṣe olóhùn mà ṣe olóhùn ṣe olóhùn ṣe olóhùn ṣe olóhùn. Mr. Subomi olóhùn ṣe olóhùn ṣe títóbi Ọlọ́run ìgbà tí mo dé sọ fún làbákẹ́ lọ́jọ́ wípé Ọlọ́run tó yọ Yéṣùfù kù nínú kànga kó máa rántí Mr. Subomi náà yìí ló délé ìbáyìí ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi làbákẹ́. Ah, ìní tó yẹ kó jọjọ ayọ̀ ẹ àìwò lò àtọ ẹbí wa lè máa péré ẹ o kí la fẹ́ sọ tó bá wù ẹ náà ló máa ń ṣe pàdé ṣé you remember that my my friend now mama Juwon that used to call me here that my friend ah ayomi ṣé ṣé you remember that my friend now. Eh? yes. Mommy, what happened to her? You don't know what happened. You are still asking me what happened. simply they just said that the re the husband, Mr. Shubumi, has been released from jail. Oh, oh, oh, you, oh, oh, eh, oh, my friend. Ah, oh, oh, oh, oh my dear, oh, Lord, I need your joy to know Ṣubumi, mo kí ẹ kú oríire pé o jẹ́ kan àwọn tí gómìnà ìpínlẹ̀ yìí tí wọ́n yọ̀ǹda láti ṣe àmì ayẹyẹ òmìnira ti orílẹ̀-èdè yìí mo kí ẹ n fẹ́ kó mọ̀ wípé ẹni tó máa gùn ẹsẹ̀ rẹ̀ àtẹ́rìn o àkọsílẹ̀ tó ti kọ́ ni pé ní àwọn àkókò kan owó làwọn condition yìí kọjá now inú ayé ló tún padà lọ yìí o níbi tí àwọn ìkookò àti àwọn àmọ̀tẹ́kùn wà ó ń láti ṣọ́ra gidigidi kí ìkòkò ẹgbẹ́ rẹ̀ kó má bàa pa ìkòkò tiẹ̀ gangan jẹ ó ti yẹ torí pé okùn tó bá gbìyànjú ṣubú èèyàn gbọ́dọ̀ kíyèsí kó má bàa tún tẹsẹ̀ bọ́ wọn ní tọmọdé bá ṣubú awo wájú tágbà bá ṣubú awo ẹ̀yìn wò àbọ̀rọ̀ tó fọmọlúwàbí òun. ẹ ṣe gan ọ̀gá ẹ ṣe gan mo dúpẹ́ sá mo dé appreciate ọ̀ràn ìyànjú tẹ́ gbà mí gbogbo àdúró tì yín náà níwọ̀nba àgbà tí mo fi wà ní ọgbà yìí mo rí lè mọ rírì orí tẹ ṣe gan sa. ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. mo wá gbàdúrà wípé àwọn ọmọ tí náà wọn ní ṣubú dànù sa. ṣùgbọ́n kà á ṣe. ọ́fíìsà ẹ mú um, lọ sí ibi tí àwọn ẹrù ẹ wà ẹ release gbogbo personal effects ẹ fún jẹ̀sán fáwọn tó wà lẹ́nu gate ẹ gbọ́dọ̀ gba nǹkan kan lọ́wọ́ ẹ ẹ̀yin náà rí pé ẹ ti fọ́ funfun right. pẹ̀lẹ́ sà o ogun tó ti ṣẹ́ ò ní gbérí mọ́ ẹ̀dẹ̀kú ẹ̀yọ ọlọ́run ẹ pẹ̀lẹ́ a ní rírú ẹ̀ mọ́. ẹ̀gbọ́n ṣùbùnmí ẹ pẹ̀lẹ́ ká ṣáà máa dúpẹ́ pé mi ò tiẹ̀ bọ̀ síbẹ̀ gbogbo àkólọ́yìn tó ti lọ ọlọ́run á dá padà ẹ pẹ̀lẹ́ ṣe é gbọ́. ẹ ẹ wo gbogbo ọ̀rọ̀ tá a ti bá yín sọ ní ilé bẹ́ẹ̀ ni kẹ́ ẹ̀yin ni kẹ́ ẹ mú lò ọkùnrin ni ẹ̀yin lágbára ọlọ́run gbogbo àdúrà tí wọ́n ṣe náà yóò mọ̀ yín kẹgbọn ẹ wá jẹ kí àwa máa lọ. ìjàmbá gan o òun ìyẹn òun ìyẹn òun ga yọ nine four. Deji Deji Deji Deji Deji Deji Deji Deji Deji Deji Deji. ìwọ ìwọ irú ẹ̀ irú ẹ̀ ló ń bá àdìsá ta pẹ́pẹ́ dulẹ̀ ìwọ mélòó lára ẹ ìwọ tó jẹ́ pé o kéré bí elephant you small like elephant I go mash you get mad. ẹ ẹ pé àdìsá ló ní kẹ́ wá pa mí àbí lórí ilẹ̀ mi mo fẹ́ kẹ́ mọ̀ pé olúwa ló ní ilẹ̀ ilẹ̀ mi ni ẹ̀rẹ̀ tó fẹ́ pa mí èmi ò ní kẹ́ má pa mí o ìgbọ́n tẹ́ bá pa mí ọlọ́run ò pa mí ẹ wá sọ bá dìsá ẹ sọ fádìsà dàgbẹ́pẹ́ pé ńgbà tá a bá pàdé lọ́run a máa bẹ̀rẹ̀ sí létí. ókè ó lálàpá pàdé lọ́run àbí ó dáa náà jẹ́ kí jẹ́ kó mọ̀ sórí ìka kan tó ń wo yìí olùṣẹ̀kẹ̀rẹ̀ kó dún kìkì ọwọ́ mẹ́wẹ̀wá báyìí ó ní wàá gbà mú àwa ṣe kí ni á dún ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ àmàjẹ́ kí ìyá ẹ mọ̀ orí dá fún ìyá ìyá ìyá ẹ. ìwọ ọlọ́sọ̀rọ̀ sísun tó àbí kí ló fi ṣíṣú àfẹ́ pé sísun yẹn gan wàá wò tán. ẹyin náà bá wẹrẹ fáwọn ẹ̀ náà olórí burúkú ni yàrá jẹ lẹ́yìn olórí burúkú tó ọmọ kan tó kọ tó kọ́lé ẹ̀dì rẹ tó tún lọ gbé tẹlifíṣàn bẹ̀ jáde rẹ lójú tó fi wò ó nì ẹ jẹ́ kí n fi bí ẹ jẹ́ kí n payá ìdànù yẹn ní wọlé ẹni lọ́wọ́ ti ṣàfùtà tó tẹ̀ fọ́ wèrè ìjà ẹ̀ ẹ̀mí ẹ̀mí ṣàfùtà jẹ́ kí n fọ́ orí ẹ̀. má lórí kò sí ìdájọ́ ìbọn rárá ẹ fúláṣẹ ti fọ́ rẹ̀ dànù mọ́tàbí pa àsọ̀rọ̀ bí ẹgbẹ́ bí ẹgbẹ́. Tàǹpẹ́pẹ́ tàǹpẹ́pẹ́ tàǹpẹ́pẹ́. Tòun dẹ̀rìn ló ń lọ ìtàkùn tó ní kẹrin màjà náà. Tòun dẹ̀rìn ló ń lọ tòun dẹ̀rìn ló ń lọ ìtàkùn tó ní bèrè má jànà tòun bèrè ló lọ. tó ń tẹ́rìn ló ń lọ ajá torí kòkò tó ń gbó èṣù ṣe kókó ajá tó ń gbó lè ṣù ń ṣe abẹ́rẹ́ wọ́n ránṣẹ́ sí kòkòkò àjọba alápàtà ìkókó bú sẹ́kùn ni o wọ́n ní kí ló dé ó ní àtẹ̀ràn àtẹnìyàn oúnjẹ òun ló ń ṣe tó ń bá jọba lápáta nǹkan ó ṣe lọ́gbà ẹ̀ràn so what are we talking about ẹni tó bá ti dùbú àwa ti gbé e ẹni tamíláyà takuláyà àbá òun ti lọ́ntì ẹ̀ nìyẹn ó ti lọ́ntì ẹ̀ nìyẹn tó bá táyé wà ìran dínà ẹ̀ ò ní ṣe kí ni kò ní takuláyà ẹ wọ ẹ enjoy life yẹn àtúkù ẹ̀ ti nà ẹ̀ àkúntùkù kuntu abọ akuntu kuba babara adadama fẹrẹma. asọ̀rọ̀ bí agbẹ bí agbẹ. kàńpẹ́pẹ́. ọmọ ìṣàfẹ́ bẹ ṣe ń ṣe yìí ẹ ṣe gbìyànjú kẹ dìde kẹ dárayá díẹ̀. bàbá ò wá sọ pé òun ò dá ohun ọmọ òun mà ajá tó relé ẹkùn tó bọ̀ káàkiri ku ewúro okú àjàbọ̀. ẹ wo bá mi gbogbo àwọn òwe àti àṣàmọ́tẹ́ ń lò yìí ẹ wo kò yé mi o ẹ wo bá mi kó tó lè dùn mọ́ mi nú báyìí ni pé kẹ́ ẹ dìde kẹ́ ẹ mú rẹ̀ rodò kẹ́ wá fi ewé ọ̀fẹ́ kẹ́ fi gbéra ló bá tán. ṣùgbọ́n mi ó pẹ́ ìdá kan mọ̀ tí mo kàn fẹ́ sọ fún ọ ni pé kó o tẹ́yìn mi ṣe o kó o tún bo ẹyin mi ò gbọ́dọ̀ bàjẹ́ o. bàbá mi bàbá mi bàbá mi bàbá mi bàbá mi ah ah ah oh no ah. ṣé bójú ṣe rí rèé ta fi ń jobi lọ́jọ́ ìdẹ tó bá sọ fún mi pé èmi ló máa ṣẹja jiná màá má jiyàn. kí ló dé tí ẹ̀yin èèyàn ń wọlé báyìí èmi gbàgbé yín sọgbà ẹ̀wọ̀n àbá ló yẹ pé bẹ́yìn ṣe wà nínú ẹ̀wọ̀n ń bẹ̀ yẹn ó ní àwọn ogun tèmi ń jà níta ń bí báyìí láti make sure pé ẹ pẹ́ ń bi tẹ̀ wá yẹn. èyí ṣe ọmọ yẹn tí mo gbà ni. Ah, ẹ̀yin èèyàn yíwọ ẹ̀ mo re o ah, look bí ẹ ṣe wà ń bẹ̀ yẹn ni mò ń try láti make sure pé a gba àwọn lọ́ọ̀yà tó máa bá yín appeal tó máa bá yín appeal ó tó ó tó forty lawyers tí mo gbà wọ́n kọ́kọ́ introduce àwọn lawyers yẹn sí mi wọ́n yóò introduce títí títí tí tá a rí pé anáwó náwó àròjútu ẹ̀ wọ́n tún lá introduce mi sáwọn kan nílọrin pé wọ́n mọ̀ nípa ṣàríà lọ wọ́n mọ̀ nípa ṣàríà district tàbá bẹ̀rẹ̀ sí kó wọn wá bẹ̀rẹ̀ sí kó wọn wá kó kò sí kò sí lọ́yà kò sí kò sí tí ó gbà tó one million náà àwọn lawyers yẹn lẹ́nì kọ̀ọ̀kan kí ló dé ààyè tó wà àwọn ààyè tó wà láti mọ̀lẹ́ òmẹ́ tó ń jà fún oníta ọ̀ ó dùn mí gan fún nǹkan tó sọ yẹn ọ̀ bàbá ó yẹ kí ẹ máa ṣó o pé ẹni tí ẹ try fún mi I tried àfi lọ́yà tó bá introduce mi ni mi ò ní ni mi ò ní gbà pé káwọn ọmọ yìí tán rí mi bí ẹ̀gbọ́n yìí tán mú mi tán ní respect fún mi kán má pẹ́ ibi tán wà yẹn ábà kò dáa o yorùbá ẹ ah ọ̀nà. ẹ má bínú ó dẹ̀ tí ó ti tán náà nìyẹn. ó dùn mí ó dùn mí ó dùn mí gan ó dùn mí gan ó dùn mí gan ó dùn mí gan because mo ṣe wàhálà jù kí o wá bọ́ síta ń sìn kó máa sọ ọ́ kàbàkàbà kò dáná. ẹ̀gbọ́n àdìsá ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mo ní kí wọ́n bá yín ni pé ká lè pín owó yẹn bó ti tọ́ àti bó ti yẹ ká dẹ̀ má gbàgbé àwọn ẹbí kúdáìsí náà tó jẹ́ kẹta wa. owó èwo a ní owó tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí làwa fi ń pe lọ́ọ̀yà lọ́tún ló sì ń gbà bẹ́ẹ̀ ṣe wà ń bẹ́ẹ̀ tọkàn wa ò balẹ̀ pé ẹ kò yẹ kẹ wà ń bẹ̀ bá a ṣe ń pe lọ́ọ̀yà ń bí là ń pe lọ́ọ̀yà gbogbo àwọn lọ́ọ̀yà tá à ń gbà kò sẹ́ni tí à náwó fún ó kéré jù lọ́ọ̀yà kọ̀ọ̀kan gba one million. ẹ gbọ́dọ̀ sá twenty million dollars sọ̀rọ̀ pé owó ètò tó ti lọ́ọ̀yà lágbá. àbọ̀ ògbọ́n tí mo sọ nígbà tó yá wọ́n tún lọ káwọn kan wá láti lọ́ọ̀rin àti kínní kogi wọ́n ní wọ́n mọ̀ nípa sàríà sàríà lọ ìyọ̀nà méjì máa lè jẹ́ yẹn gbàdísà torí ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run lábọ̀ wà báyìí o. kí ló ń ṣe ẹ́ aná kinní kan wo ni. ẹgbẹ́ ti sá àjìyà tó ní ẹgbẹ́ wọ́n ọ̀rọ̀ owó tún lè lẹ́tọ̀ pẹ̀tù pẹ̀lú ọjà tó yí tẹ́ wà ní wàá ọgbẹ̀ wọ̀ lẹ́gbẹ́ ìgbà lọ́yà wọ́n mi lu àbí kí lẹ́ fẹ́. ẹni tó mọ̀ wà lẹ́wọ̀n mà kò máa mẹ́ni tó ń jà fún òun níta owó. ó ti yé mi gbogbo nǹkan tẹ́ ń wo ilẹ̀ rò pé èmi ni mo fowó yín ṣe irọ́ irọ́ ńlá. irọ́ o ọlọ́run ló ṣe léyìí o gbogbo owó tí ẹ̀yin gbọ́kànlé yẹn láti fi gbà lọ́ọ̀yà láti fi ṣẹjọ́ tán o ọlọ́run ló ṣe léyìí o kó báyìí pé ìyẹn lẹ lọ́n fi pé ó kọ́lé àwọn onúlé ẹ̀ bó ṣe fa ẹ gbàgbé ẹ ọlọ́run ló ṣe léyìí. àkúdà ah, ìsìn òkú lásán ni ah! wọ́n jìsà tí kì í sọ fún mi bá ṣe ń ṣe wọ́n báyìí o mo fún ẹ ní ọjọ́ mẹ́ta péré kó fi produce ìpín owó tèmi bí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ mo lè sọ̀rọ̀ bàǹtàbàǹtà sílẹ̀ báyìí kò ní máa lọ. ọ bọ̀kọ́ yìí má fún mi ní ọjọ́ mẹ́ta fún mi ní wákàtí mẹ́ta kọ́ bọ̀ kọ́ bọ̀ tí ó dáa ètò ń yọ o ò lè rí gbà nínú owó yẹn àjẹgbèmí ní ti kàkà. tó bá wá rí bẹ́ẹ̀ ó fi dẹ́ lójú pé ẹ̀jẹ̀ á sàn okùn á sùn. agogo agogo agogo. nípò òbí ràn ẹ yes kí ló tún wà mí báyìí ṣe bẹ́ẹ̀ mi sọ fún ẹ pé o gbọ́dọ̀ débi mọ́ pé ṣoṣo méjì ò gbọ́dọ̀ fojú kanra wọn ajá tó wọlé tẹkùn ṣé o mọ̀ pé kú ló ń wá ni ajá torí kòkò tó ń gbó èṣù ò ṣe kókó àjálẹ̀ èṣù ń ṣe tí n bá fi ẹ́ lánàá báyìí ṣé ọmọ ara yóò tún ní sọ pé mo burú ṣé wọn ò ní sọ pé mo tún dé mo burú. àdìsá àdìsá ta ń pẹ́pẹ́. ọkùnrin ló ń ké sí. mo mọ̀ kó lágídí mo mọ̀ kó ní agídí gidi gan ni ajẹ́ tó fẹ́ sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ jẹ́ kí wọ́n sọ fún ẹ o owó tẹ́ kó pín àti kúdà sí àti filẹ̀ fún ẹ ṣùgbọ́n ní èmi màá jẹ́ kó mọ̀ pé ò ní gbélé ayé yìí kó náwó náà. tó bá rí bẹ́ẹ̀ ẹni yára lògùn gbé e ṣàwa jẹ̀bi ni ayé má níkà o ayé níkà títí wọ́n mú kán ń sọ kán sómi. So wọ́n bínú iyọ̀ wọ́n dayọ̀ sí èpẹ̀ àṣé kò séèyàn mọ́ kárẹ́ ni bárìn ló kù. àṣé ẹranko làdìsá ẹranko lásán lásán ó kàn daṣọ èèyàn bora ni. Ah. abájọ tí kú fi wá sọ̀rọ̀ ẹ̀ dàṣá tó ń gbódìdí èèyàn láìròtì kódà ìsìnkú kí ló pa ta ló pa ẹ ṣé bí wọ́n gbé búrẹ́dì fún náà ni wọ́n gbé sákẹ́tì ọ̀dà fún wọ́n tún wá fún lẹ́nájì drink ó jẹ́ tán ó bẹ̀rẹ̀ sí í pariwo inú ṣé bí wọ́n gbé fíìmù náà èmi náà kọ̀ jẹ́ náà ni tó túmọ̀ sí pé tí n bá jẹ́ èmi náà dẹni àná. Ah. ọjọ́ tí mo wá sọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ ìfúnyàwó mi kò tọ́jọ́ kò tóṣù wọ́n ní wọ́n yìnbọn pa á. ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí ni wípé àdìsá ló sọ̀rọ̀ ẹ̀dí tá ń pẹ́pẹ́ tó ń tàyàn ní àtàpá. gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan situation worse jù báyìí lọ ah, ah, gbogbo ilẹ̀ sọ́mọ̀ pé HND eh, ni mo ní ìgbà eh, tí yóò dáàrin nǹkan fi ṣe kan la wá sí lẹ́bù àwọn local people báyìí eh, ẹ̀ ẹ̀ ta ni ò kàwé nù yín síbẹ̀síbẹ̀ náà kọ́ bọ́ ò bá èlò kan lọ́wọ́ yẹn. Ah, ẹ wò ó tiẹ̀ ó sún èmi gba tí mo máa délé lánàá ìyàwó mi béèrè mo jẹun jáde láàárọ̀ ẹ̀ mo tún gbọmọ fún wọn ni. Ah. ẹ wo ẹ̀gbọ́n àdìsá ṣe wà ní líìkì ló wà ní gbàǹjà. nǹkan burúkú ló ah, ni. ma ni naira Ah! ẹ̀gbọ́n àdìsá mo ní five hundred naira lọ́wọ́ bẹ́tà máa ma fi parí iṣẹ́ lénìí bóyá kíkọ̀ ṣáà wá nǹkan fún yínú five hundred yẹn. àparí iṣẹ́ o àparí iṣẹ́ lénìí o arówó sí arówó sí o ṣé five hundred yẹn ẹ ṣáfẹ́ mi two fifty. Ah! kí wọ́n ní nǹkan mú one fifty kò fún one hundred ká ṣáà rí nǹkan kan mú. gbọ́ kúdà sí. ṣé mo mo mo mo ní nǹkan lápò ni. ó tẹ́lọ́rùn ó tẹ́lọ́rùn. ṣe ga ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi wo nǹkan lára mọ́tò yìí tí n bá ti wà ní high speed. mo máa ń gbọ́ sand kan ó máa ń jack ẹ̀ẹ́dẹ̀ inside ọwọ́ ẹ̀yìn nísàlẹ̀ yẹn náà mo tún ń gbọ́ the same sand níbẹ̀ mi ò mọ̀ bóyá ẹ máa lè bá mi wò. a máa wọ sá. ok ẹ ṣe gan ẹ àti pé ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ gẹ̀ẹ́tì kan junction yẹn mo dẹ̀ ti wá rí nǹkan yẹn but mò ń wò pé time tẹ máa fi ṣe kí n kú lọ fi get ẹ kí n má jókòó lásán security wà ní ọwọ́ ibẹ̀ yẹn tẹ bá ti tẹ̀ alright ẹ ṣe gan. ẹ ṣí bonnet ṣí bonnet. Okay. jẹ́ kí n dúró lẹ́yìn. ó yá mọ̀ ń bá. ó yá gbé sí reverse ó rí ẹ náà ah, fi sí reverse jàre kò ní move ẹ tù ó yá gbọ́ sàn ẹ ó yá gbọ́ sàn ẹ. ok ẹjọ́ màá gbé jack jáde. ó yá gbé gbé gbé gbé ó jẹ́ kó gbé jack. gbé jack jack jack jack. wọ́n lẹ̀ ó ní ká òkìrì kan náà. owó ni owó ni dọ́là ni o owó ni ẹgbẹ́ àdìsá owó ni owó ni o èmi ò sí bẹ́ẹ̀ mi ìlú mọ́lẹ̀ mọ́lẹ̀ mi ìlú mọ́lẹ̀ mọ́lẹ̀. ee kúdà ìsí kúdà ìsí ẹgbẹ́ àdìsá owó ni owó ni owó ni owó ni owó ni kọjá ti ta owó ni. a ah, púpọ̀ ètò ọjọ́ sínú mọ́tò ṣe fẹ́ẹ́ ṣe kílẹ̀. kewe olonka oparo kewe omukun kewe olonka. tagbẹ́gbẹ́ tagbẹ́gbẹ́ tagbẹ́gbẹ́ tagbẹ́gbẹ́ mọ́ tàbí pa àsọ̀rọ̀ bí àgbẹ̀ bí àgbẹ̀. tàǹpẹ́pẹ́ tàǹpẹ́pẹ́ tàǹpẹ́pẹ́ tán pẹ́ẹ́pẹ́. ọmọ iṣẹ́ yìí ó mì pé professional doctor. pẹ́ kàǹpẹ́ pẹ́. kúdà sí o ti gbé kúdà sí. ó ti pa ẹ̀ e ti pa ṣe ń tẹ́ ṣe yí dá ó ti pa e mọ́lẹ̀. fún tuntun ìlú fún ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kan tó ṣẹlẹ̀ ní pé sẹ́rí àwa làá méjèèjì la gbé òkun níbi tó dé o àdẹ̀mọ̀ bóyá ẹnikẹ́ni ń wò wá èké sí pé wọ́n lọ rí ya kí wàá lá máa bá ṣẹlẹ̀ ó má bà dọ́dọ̀ yín torí là á gbé owó ìfún mi tó wọn àwọn ọ̀rí wa náà tó rí wa bá a lè sọ. ẹ àmọ́ a lè ní wọn ò rí wa kó jẹ́ káwọn tí wàhálà bá padà yọjú àdìsá ẹ jọ torí ọlọ́run ẹ tọ́jú owó yìí dáadáa o. nígbà tí ìṣèlú àti ìṣèlú náà pa ẹ tọkàn yóò bá dẹ̀ mọ́ ní àpò ìbí ẹ ẹ fọkàn yín balẹ̀ náà ṣe bọ́wọ́ mi ló wà kò ní sí kankan àmọ́ aṣọ káwọn èèyàn máa. tabataba sókè ìdògbò rí bàbá yóò rí ọ tọrùn mọ́rin rí ọ. tabataba sókè ìdògbò rí òpètè ní gbàgbé ọlá. kọ́ ọmọ dúró de. ẹ wá o ní id card mi ìmọ̀ mo fi sí ní báwo mo ṣiṣẹ́ ní mo dáràn àbí. àṣẹ mọ́tò àṣẹ mọ́tò àṣẹ mọ́tò. wo táyà yẹn wo táyà. ẹ jọ sẹ́yìn ni mr Subomi Ogudeji. èmi ni èmi ni. ẹ jọ wọn fẹ́ rí yín lágọọ wa. oya move move where you go come here come here join there my friend what do you mean join there my friend. Ah, wọ́n ṣe mọ́tò ni èmi ṣe mọ́kálíkì. please ah. please. respect yourself oògùn olóró you wan ṣe mọ́tò ni. open it up my friend. you make any scam. àti bàbá fẹlẹ sílá ṣe. àgọ́ ìlà. àwọn wọlé ẹ má kọjú èsì mi ẹ jọ ẹ má kọjú. àtẹ́lẹ́ sàn. àdìsá wa sọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ tó mọ́ ọ̀rọ̀ mi wá fẹ́ di ọ̀rọ̀ fàdápakún àdánù ikú tún lọ. ṣùgbọ́n màá kó yí àdìsá wípé ìjẹ tá a jẹ tẹ̀tẹ̀ ẹnìkan ò gbọdọ̀ jẹ dágunró bẹ́ẹ̀ torí dágunró ti èmi kò ṣeé jẹ. arákùnrin kí làwọn nǹkan wọ̀nyí ṣe fún ẹ tó fi ń gé. inú wọn bí mi ni. Ah. wọ́n ń stop live mi mo dẹ̀ ní láti gé wọn kúrò mo máa gé sí tí ẹ̀ bá ṣọ́ra gan máa gé tí gbogbo tí gbogbo. tó o bá tún lọ rè gé yóò bu ẹ lọ́wọ́ o. kò lè bú mi lọ́wọ́ ah, kò lè bú mi lọ́wọ́ máa gé. wà kábàámọ̀ pẹ̀lú ẹ̀ gan. mo tún sọ fún ẹ yóò bu ẹ lọ́wọ́ kò lè bú mi lọ́wọ́. dàdúró yóò bu ẹ lọ́wọ́. dadi dadi dadi dadi. Anisha kí ni. tí jókòó dẹ́yìn ní sitting room ìdẹ̀rín tó rẹ̀ mo ṣe rò pé kí wọ́n bá yín ní bedroom. tó torí ẹ̀ ló ṣe wá jí mi lẹ́bà yẹn ṣé ò gbọ́dọ̀ ní sùúrù kí n fi kí n fi jí ni ti bàdá ìjì ti bá wá sí living room gbogbo ohun tó bá fẹ́ bá mi sọ wá bá mi sọ must you disturb my sleep. ẹ eh, ló dé ṣe bó o kàwé náà bá jẹ́ tí ó kàwé sí ló ṣe bẹ́ẹ̀ yá ní kò kò kò kò gbọ́n ṣé bí law school now institution ló wà must you wake me up mo mọ̀ pé tó bá jí bẹ́ẹ̀ yẹn tó jí lójijì orí lè máa fọyọ̀ o lè blood pressure ẹ lè rise that you say bẹ́ẹ̀ mọ̀ pé tí bá jí màá ṣe pálọ̀ kí ó dà kí ló dé tó fẹ́ rí mi. ẹ ẹ má bínú mo ní kí n sọ fún un pé mo ti fẹ́ máa lọ school dẹ́n owó ṣòtọ́ ṣé bí wàá dẹ̀ jẹ́ wàá sí pálọ̀ tèmi tí ń bá jí gbogbo tí yóò bá òkò jẹ wàá dẹ̀ sort out now you disturb sleep mi ò mọ tí mo mọ oorun tí mo ń sọ ò mọ how deep ah god go. sir. i said go. Go, go, go, go, go, now. Daddy. Go, come on. Go. Oh, oh God. Wọ́n undergraduate kò mọ̀ pé èèyàn láti jẹ́ kí èèyàn sùn dáadáa kí èèyàn kí èèyàn jí fúnra rẹ̀ kó dẹ̀ béèrè nǹkan tó fẹ́ béèrè. Ah dẹ̀ disturb bàbá yẹn ṣá bàbá yẹn ní bàbá yẹn lójú àlá yẹn pé kí n yé ké kí n yé ké àwọn kí ni ìtumọ̀ yẹn rẹ̀ bóyá bàbá yẹn wà lẹ́ sọ̀rọ̀ yẹn tó ká nílé ìwà tàbí jẹ́ ó ní nǹkan tí bàbá yẹn fẹ́ sọ lẹ́yìn stupid sí máa bá sọ̀rọ̀ má jẹ́ kókò náà bú o má jẹ́ orí wàhálà o má jẹ́ òkèlè nínú gbogbo ibikíbi tó bá lè sí kó máa bá àánú rẹ̀ pàdé ọlọ́run má jẹ́ orí dààmú o má jẹ́ orí nira má jẹ́ kókò náà bú ọlá àti tóbi rẹ̀ ọlọ́run ọlá wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ dáàdì ni mo fẹ́ fi sùn yìí. kí ló ṣẹlẹ̀. mọ mi kí ni mo ṣe fún dáàdì gan kí ni mo ṣe fún dáàdì kò sígbà tí bá lọ bá dáàdì báyìí pé mo ní ìdí ẹni tẹ̀ látọwọ́ wọn ò ní dá mi lọ ṣé bá tún ní mo tún fẹ́ rí ọmọ dáàdì ṣe ni dáàdì máa lé mi dànù. Uh, mommy, daddy hates me. Yes. No, no, no, no, Dolly, stop it. Chloe, but daddy hates her wọn èè tẹ o ṣé wọn mọ̀ wípé abánigbímọ́mọ̀ wa ẹni ọ̀tá ẹni ni ó dẹ̀ mọ̀ wípé dáàdi ọ̀ráyè Romeo and Juliet débi pé mi ìyàwó ẹ̀ gan àti wípé bóyá rò pé o fẹ́ béèrè owó lọ́wọ́ òun ló ṣe lé ẹ̀ dànù bẹ́ẹ̀ ó mọ̀ wípé aṣọ owó náà ni. bọ̀ mọ́mi for how long ni dáàdi ṣe fẹ́ máa ṣerú nǹkan báyẹn ẹ after all ṣe bí ìyàwó wọn lẹ́yìn ẹ̀dẹ̀ try kẹ́ caution wọn. kí ló sọ kí mi caution dáàdi ẹ̀ yes. caution ìwọ kí n foníwàálẹ̀ wò àdúrà ni kò jẹ́ kémi àtẹ ká máa gbà sọ lọ́hùn kó bá yí ọkàn bàbá ẹ̀ padà ò mọ̀ pé dáàdi ẹ̀ sójà ní láì join military ó máa le koko báyìí ni ebi nǹkan mi rojú ẹ̀ lẹ̀ ó máa ranjú báyìí ranjú báyìí ni kí ló lè tó yẹn àdúrà wọn gbà. sójà. sọ́kòrò kó dáàdi ẹ̀ yé tẹ o kó yé tẹ o ń ṣe mọ́ ṣe ń ṣe. nígbà tí kò ṣẹ̀bi tí kò sí ara mọ́ ó wá kú èmi nìkan àtẹlẹ́dàá bẹ́ẹ̀ àwa mẹ́ta la jókòó lórí ìta mẹ́ta tá a fi ta tá a tọ́. Mm tí ẹ̀tọ́ àwa mẹ́ta fi wá tọ́ sẹ́nìkan tí àìtọ́ fi wá tọ́ sáwa méjì bẹ́ẹ̀ tẹ́nìkan fi wá tà tó kó òròkò dóko òròkò tó ní báyìí àsìkò ti wá tó tẹ́lẹ̀ tó fẹ́ gbẹ̀tọ́ ẹ̀.

ṣé kò ṣáàṣì. àlàyé ṣe fẹ́ sọ pé ẹ̀ṣẹ̀ ń rójú mi bíbá yìí ni mi ṣe máa wá sí bíbá yìí. Ah, wàá jẹ ti rí. ẹ ò ní pé yín kí á ẹyẹ rẹ. tí dáadé bá ti wọlé kò sọ fún mi ẹ kó ah, má dáná ẹ sọ̀rọ̀ ni ṣèbí dáadé ẹni feel free. Oh. ṣadé ẹni pẹ́ lọ síbi tí mo sọ pé mo á lọ ẹ̀rọ. Ah, oh, but darling, yes. we can be now, sir. Yes dájú báwo ni nǹkan tí mo bèrè lọ́wọ́ mi. ṣé mo dẹ̀ ti sọ fún ẹ pé màá fún ẹ mo ti sọ nìyẹn màá dẹ̀ fún ẹ bá ti ní I will give you so why you asking again. kí bá mẹ́rin lè bẹ́ẹ̀ dá sí àbí kó lè bẹ́ẹ̀ dá sí. Ah, ah, ẹ wo nǹkan tó mọ̀ ẹ bá fẹ́ ni kẹ́ ẹ fún náà. ṣé mo sọ pé mi ò ní fún ni ṣé mo ní mi ò ní fún ni mo ní màá fún at my own time ó ti béèrè ní ìgbà tó bá dẹ̀wùn mi ni màá fún. ẹ táwa tábà ṣojú ìṣe wa gẹ́gẹ́ bí òbí ṣáfẹ́ máa lé síta kó lọ́ọ́ máa kiri ni i know you have this thing lówó ìlọ́wọ́ iná sórí ọmọ yìí náà. ó ní ìdẹ̀ ń sìn èmi ò dẹ̀ ti fún sìn. ṣé ẹ rí kẹ́ ẹ máa wọnú ilé kẹ́ ẹ sì máa bọ́ ọ̀tà kẹ́ ẹ má fà wá lówó. ibi irú àwọn ọmọ wa nínú ilé o. àlàyé ah, kọkànbalẹ̀ ọlọ́run ọlọ́run bá ti wọlé lọ tí aláyé tí mo ń padà bọ̀ máa gbé sí i lára. ò ní pín in aaa aaa ṣẹlẹ̀ ọ̀yà ẹ̀ta ẹ̀ta ẹ̀ta ẹ̀ta. ní jẹ́ weekend ẹ̀lẹ́ tún jáde ṣókè kẹsẹ̀ jókòó tì wá kẹ́ bá wa ṣeré weekend ni ah tẹ̀bádẹ́ lè rẹ̀ gbé wa jáde ẹ gbé wa lọ jẹun something. ẹ̀yà ṣe ni bá dúró sílé máa bá ń ṣe tẹ̀ntẹ̀ máa bá ń ṣe tẹ̀ntẹ̀ tó bá ní kí ló dé ní aráyè ni aráyè gan. ah ọ̀nkú ẹ pẹ̀lẹ́ sà ah what do you want? what do you want in my house again? kí ló tún wà nílé mi? àdìsá. Yes. Àdìsá Àdìsá Tanpẹ́pẹ́ ìwọ. Yes. Ah kò bá má jẹ́wọ́ ìwọ ti gbàgbé ni wípé ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnà ó wá joyè orogún ológun dẹ̀bìtàyàkọ́ ó sọ ogún àwa mẹ́ta ó sọ di tiẹ̀ nìkan ah. wá gbọ́ owó tó ti torí ẹ̀ fẹ́ payé rẹ́ sí ọ̀run ni wàá ti lọ ná. no you don't. hello hello sir hello eh. Eh, ẹ. sir ẹ ẹ jọ ṣe ìgbára police station ni ẹ sir ẹ jọ ẹ máa bọ̀ níbi street tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín yẹn ẹ ní street tó wà lẹ́gbẹ̀ẹ́ yín gangan azin mo kàn kúrò bọ́ńbẹ́ kíkan kíkan ẹ ó yẹ kẹ́yìn náà máa gbọ́ bí tẹ́ wà ó yẹ kẹ́ máa gbọ́ ẹ ẹ máa bọ̀ sà ẹ máa bọ̀ sà. ṣé kìràkìtà ò dọlà a fi ìfẹ́kúfẹ̀ẹ́ owó gba ẹ̀mí ẹni ẹlẹ́ni owó ọ̀hún délẹ̀ tán ọwọ́ èmi gangan ò bá kọ́bọ̀ níbẹ̀ ọ̀rọ̀ di àbámọ̀ ká má ṣe àṣetán ó dáa pọn ọ̀rọ̀ mi yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn akọ́jú wá owó bíi tèmi báyìí wípé ká sáré owó mọ níwọ̀n àwájú owó a máa fa wàhálà tó lè já síkú. Bọ́lára Adéníyì ló gbé jáde jọmí lójú olúmbẹ̀mọ̀ lọ́kọ̀tàn. Sàbálà sàbálà kẹ̀ǹkẹ́ sàbálà kẹ̀ǹkẹ́ owó sabala kẹ̀ǹkẹ́. chikamada chikamada aye aye agele ngarada chikamada chikamada agade agade agade agande akwe kanuko.